Then ìnira kónílé ó gbélé ìtura oṣù òmìnira ló kù nítorí náà ní oṣù kẹwàá yìí iléeṣẹ́ ten tí ó ní Nàìjíríì Orísun Isimbido àti area ten ń ṣe àjọyọ̀ ọgọ́ta ọdún òmìnira pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà Freedom first twenty twenty lápè pẹ̀lú ọ̀pọ̀ ohun alárinrin nínú oṣù kẹwàá ọ̀pọ̀ sinimá orin ìgbàlódé ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ti ní òmìnira lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnira tí wọ́n ti là kọjá ìbáṣe nínú okòwò àmúlùdùn òṣèlú ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí tẹlifíṣọ̀n àti social social media wa láò ti máa ṣàfihàn gbogbo ẹ̀ kí ẹ máa tẹ̀lé wa a ó ti máa fún yín back to back àwọn ìtakàngbọ̀n ìtàn àwọn ìlú mọ̀ká ẹ ó sì tún ní àǹfààní láti jẹ́ ẹ̀bùn rabandẹ̀ bí ilẹ̀ plọ̀tì kan ní ìbẹ̀jùlẹ́kí ní Orísun estate two hundred thousand naira àti hundred thousand naira tó ń ti ọ̀pọ̀ àwọn ẹ̀bùn gbà má bínú láti kópa ló rọrùn jù ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé ẹ ya fídíò tí kò ju ìṣẹ́jú márùn-ún lọ láti sọ ìtàn ayé yín bí ẹ ti rìn àti gbogbo tó sọ yín di òmìnira kẹ́ sórí Instagram Facebook àti Twitter ì ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ lọ sopọ̀ mọ́ wa at Nigezie Orísun Isimbido àti area ten kẹ́ẹ̀tún wá lo hashtag freedomfest twenty twenty àti my freedom story. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé ẹ lọ sórí àwọn YouTube channels wa Nigezie Orísun Isimbido àti area ten kí ẹ subscribe ẹ like fídíò yín ẹ tún lè kọ́mẹ̀ntì sí abẹ́ this is my freedom story láìkí rẹ̀ kí o tún pe ẹlòmíràn láti ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ní likes àti comments tó bá pọ̀ yóò yóò ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn wa Freedom First twenty twenty iléeṣẹ́ television entertainment network ten ló ṣe agbátẹrù rẹ̀ múra láti ní ìrírí òmìnira tòótọ́.